He dey work hard to support im mama to support im family but the same as for now dey come me so my people. now one of di yoruba agitators na don visit dem wey be say this one na very very touching something nobody go watch even im own broda to even pass through this kind of pain this kind of death wey be say their person just peme like that. wey be say di dss pipo peme innocent person for that matter my people, this one na very very touching and di father dey let us understand say he don dream this matter wey be say e dey for ground before this thing happen. He don first see am say e dey come say he dream am but he he no too put all body like that based on say he don pray put my people. This kind tin e get i e be my people. for dss to permit this affair for a family and like this, the family are passing through pain wey be say even the body of the affair now The dss people not release am dem no see her far again dem no still see her far buried dem no still see im body dis one na ah, very very painful something and very shocking something say dss pipo peme afa finish dem still draw di body go again dem no leave am for sunday igboho as make im family go bury am my pipo make i leave on and make una hear from dis afa family how di matter take happen my pipo i mean i see the wetin di mama dey pass through right now And eh, my people, make a live on and make una watch the video. And make I no forget to let me know Waiting on a thing for the comment section because this matter na very very touching something. So my people, make a live on and make una watch the video, my people. tó nearby. báyìí gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ káàárọ̀ òjíire mo wà ní ọ̀nà ilé tí wọ́n pa nílé bàbá wa adéyẹmọ sunday igbòho ọjọ́ sátọ̀dé ni mo pè tẹ́lẹ̀ àmọ́ ọjọ́ jímọ̀ ni ó bá dé èdùmọ̀rì àṣàánú wa so gbogbo ẹ̀yin ọmọ yorùbá gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire mo wà ní mo ti wà ní mo ti fẹ́ wọlé àáfàá báyìí tí wọ́n dá ẹ̀mí wọn ní ẹ̀gbodò àáfàá tí wọ́n pa nílé bàbá sunday adéyẹmọ ìgbòho ṣá tó. So, salamu alaikum wa rahmatulahi mo kí gbogbo mo kí ma ẹni ma yes ma ẹ má bínú tó bá jẹ́ tó bá ṣókùnkùn a máa ẹ máa rí gbogbo bí ó bá ṣe ń lọ mo wà ní ọ̀dọ̀ àwọn ìyàwó wọn báyìí. dùn pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe torí wọ́n ní bàbá wa báwo ni ọ̀rọ̀ yẹn gan ṣe gbẹ́. ṣe lè rí ẹni tó mọ Sunday Igboho tó máa. ẹ lálàá. mo lálàá. bẹ́ẹ̀ ni. wípé nǹkan báyìí báyìí nǹkan máa ṣẹlẹ̀ gbogbo ọmọ yorùbá bí ọ̀nà tí àáfàá gbà kú ni mo fẹ́ kí gbogbo yín gbọ́ àlàyé lẹ́nu àwọn tí ó ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lójú wọn àtàwọn tó gbé information yẹn wá fún àáfàá tó fi di pé àáfàá lọ sí ọ̀dọ̀ bàbá wa adéyẹmọ sunday igbòho látara ìtara wípé kí bàbá sunday igbòho kó má bàa ọjọ́ lọ́jọ́ lọ kó má bàa kú làáfà ní káwọn du ẹ̀mí wọn láì mọ̀ yí pé à ó mà ṣe o àmọ́. orúkọ mi ni àáfà owólabí abdulgafar owólabí adétúmọ̀bí hmm. láti ìbàfò. láti ìlú ìbàfò. ìlú ìbàfò. Hmm. so ìgbà tí mo lálàá yẹn arábìnrin yìí ni mo ìyẹn mọ́ mi wá yìí. ẹ tó ń tewé ọmọ ọdún arábìnrin ni àáfà àti màá wà ra àwọn ibẹ̀ ni mo ti mọ̀ wọ́n. Hmm. so ìkan máa hmm. kó kúrò nílùú yìí pátápátá lẹ́yìn oṣù méjì. torí ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀. ọkọ tó fẹ́ ṣẹlẹ̀ yìí ó máa ní agbára tó máa mú ẹ̀mí dá. Sunday Igboho bá lè kúrò nílùú. nílùú. nílùú. tó bá máa fi padà dé gbogbo nǹkan. gbogbo àti lọlẹ̀. báwo la àáfà ni ah ó pọ̀ díẹ̀ ká má sọ nǹkan míì ẹ̀ mo sì mọ̀ pé ẹ̀ olórí ilé kọ́lọ̀ má pa olórí ilé ni ìgbà tó lórí ilé bá lọ kí ni nǹkan tó kù tán fẹ́ máa jẹ kí ni nǹkan ìyá mi ṣé ẹ ní ṣọ́ọ̀bù ẹ ní ṣọ́ọ̀bù kankan gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam wa bàjẹ́ nítorí pé àwọn ìjọba wa wọ́n ti ṣe bó ṣe wù wọ́n àwa ò wá ní máa wò ó bó ṣe wù wá àwa ní láti dìde tí àwọn ìjọba wa bá ṣe bó ṣe wù wọ́n àwa ọ̀dọ́ ògo ọ̀la tí ọlọ́run ò ní jẹ́ kán pa tí wọ́n ń gbìyànjú láti pa bẹ́ẹ̀ ṣe ń wà wáyé náà ẹ̀mí àwa gan ẹyọ kan àbí méjì ni ìjọba ò rẹ́rìn sí wa nítorí pé à ń jà fún ẹ̀tọ́ aráàlú inú wọn ò dùn bá ṣe ń gbìyànjú inú ìjọba ò dùn ẹ gbàgbé tẹ́fẹ́ tí ìjọba kan bá sọ fún yín pé inú òun dùn irọ́ ni o torí pé olè tán dọ́gbọ́n láti jà ọ̀nà rẹ̀ làwa fẹ́ dí ọ̀nà olè yẹn làwa fẹ́ dí dìtú pé nǹkan táwa dẹ̀ ń sọ ni pé kí ẹni kí ìyá ẹni kí bàbá ẹni ká wà bákan náà kólíkálùkù máa gba ẹ̀tọ́ ẹ̀ ní ìlú òun là ń sọ fún ìjọba pé ìjọba ẹ fólíkálùkù lẹ́tọ̀ọ́ wọn náà kò dìgbà tẹ́ bá lò wá fún tọ́ọ̀gì kò dìgbà tẹ́ bá lò wá láti máa gbébọn láti máa para wa kẹ́ ẹ tó máa fún wa lówó ìyẹn gangan la fẹ́ kọ̀ àmọ́ ọlọ́run á wa mo ní kí n kí yín sílé ni mà kí n dẹ̀ ṣe mí fẹ́ ẹ má jẹ́ kí n gbà yín ní àyè jù fatia pẹ̀lẹ́ báwo ni ẹ kú lédè o báwo náà ṣe ń kí nílẹ̀ yorùbá lédè náà ni. ẹ kú lédè náà ni a kú àmúlé lọ. màmá mi ẹ má bínú màá béèrè question kékeré kan lọ́wọ́ yín ọmọ mélòó ni àáfàá fi sílẹ̀. àwọn mẹ́rin ló kù. àwọn mẹ́rin ló kù hmm, ìtumọ̀ rẹ̀ ni pé àwọn kan ti padà ní last year ó lágbára o ọlọ́run á ṣàánú wa o àwọn mẹ́rin tó kù yẹn ọlọ́run á bá mi dá ẹ̀mí wọn sí o nǹkan tí èmi ó kọ̀ ṣe báyìí ni pé àbí ẹ ní nǹkan tí ìyá mi ṣé ẹ ní nǹkan tí ẹ fẹ́ sọ ẹ jẹ́ kí gbogbo ayé ló ń wò yín bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tí ò bá tí ì dé wọ́n á padà rí nígbà tá a bá ṣe tán mi inform anybody pé ní ni màá wá síbí sátọ̀dé ni mo lẹ́kálùkù fọkàn sí àwọn iṣẹ́ ọpọlọ ní nítorí pé ẹni bá sọ pé òun ó mẹ́ni ni ọgbọ́n ló gbà ìjọba ò bá wa rẹ́rìn bá a ṣe ń lọ náà náà ń wẹ̀yìn ẹsẹ̀ wa so tẹ́ ọ bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ fún gbogbo ọmọ nàìjíríà fún ní gbogbo ọmọ yorùbá torí a fẹ́ jáde nínú nàìjíríà nàìjíríà dẹ̀ kọ̀ wọ́n láwọn nígbà ká jáde lára wọn nítorí pé ẹrú tí wọ́n fi ìran bàbá wa ṣe ó ti dùn mọ́ wọn lẹ́nu a sì mọ ohun tó ń ṣàwọn lórí wa náà tó jẹ́lẹ̀ yorùbá bóyá ọmọ ọkọ ni wọ́n bóyá ọmọ àlè ni ọlọ́run ọba ló lè dájọ́ àárín yẹn èmi kọ́ ni màá sọ yẹn torí pé ibi tágbà bá wà àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ àmọ́ orí ọmọ tuntun ilẹ̀ yorùbá ó ti sọrí kọ́ o kò sí ẹyẹ pé wọ́ rárá rárá so ó ti fi hàn wípé ó ti fi hàn gbangba fún wa pé àwọn tó ń ṣe olórí fún wa nílẹ̀ yorùbá gan mi rò pé ẹ má jẹ́ n sọ nǹkan tí ò dáa àmọ́ kì í ṣe pé nǹkan tí ò dáa ìwà tó ń wù náà ti jẹ́ kí ó yí àwa ọmọdé pé ọlọ́run ọba ṣàánú wa a ní dájọ́ fún wọn nítorí pé wọ́n ní kí àfọ̀wọ̀ àgbà wo àgbà àmọ́ ká gbà náà gbìyànjú láti hùwà bí àgbà dáadáa kán yé hùwà bí àgbà àyà kò yẹ kó jẹ́ pé àwọn tó jó lórí wa tá à ń pè ní kábíyèsí máa tún lọ fi wá mu fanta níbi wedding Buhari pẹ̀lú adúrú nǹkan tó ṣẹlẹ̀ nílùú wọ́n dẹ̀ tún kágbádá sọ́rùn wọ́n tún lo private jet wọ́n tún lọ mu fanta ńbẹ̀ yẹn eight hundred private jet ní Buhari rà láì kí ẹ̀ pé àwọn ń gbẹ̀mí àwọn èèyàn nílùú ọlọ́run á ṣàánú wa o tó irin àbí ṣó ní nǹkan tí màmá fẹ́ sọ kò sí nǹkan tẹ́ fẹ́ sọ ẹ fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ àmọ́ bẹ́ẹ̀ ṣe wá jẹ́ ìyá wa ń lé báwo lẹ ṣe fẹ́ máa kóòpù báyìí ìgbà tí ò ti sí bàbá wa ẹ kọ mo kàn fẹ́ kẹ́ ẹ yanjú ẹ̀ díẹ̀ mọ ibi téèyàn bá mọ̀ lèèyàn ń ṣe mọ́ àmọ́ ibi tí mo gbọ́ information ẹ̀ ní tí mo gbé mi so mo so tí ó bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ bóyá ẹ kẹjọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o bóyá tọrọ yìí bá yanjú o nǹkan báyìí kán rántí yín o àbí nǹkan o torí àwọn ọmọ rẹ̀ obìnrin tó ṣe gọlọtọ gọlọtọ báyìí ó yá ọmọ yín ẹ fẹ́ sọ̀rọ̀ lórí ọmọ yín. mo fẹ́ sọ̀rọ̀ lórí ọmọ yìí. bẹ́ẹ̀ ni wọ́n ti mú ní unilag. bẹ́ẹ̀ ni. adẹ̀ òun gan sọ pé òun wọn ti ní káwọn wá sanwó. ní unilag. ní unilag. ọ̀dẹ̀ hmm. tí ì sí owó kankan lè báyìí. ìyẹn fetia ọmọ àfáà hmm. ọmọ àfáà fàtáì tí wọ́n pa nílé bàbá wa kódà ó tún pè mí lónìí gan pé kò sí nǹkan kan tóun fẹ́ jẹ mọ́ hmm. lónìí ló pè pé kò sí nǹkan kan mọ́ tóun fẹ́ jẹ kò sówó ọ̀rọ̀ sí. kò yé so ọmọ yín sọ yín pé kò tiẹ̀ sí nǹkan tí nìyẹn ní skul tó yí hmm. òun wà ọlọ́run á wa o ilé bàbá wa àfa àfàtáì tí wọ́n pa nílé bàbá wa Sunday Ìgbòho ni èmi ṣàìdíire tí mo wà ní èní gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe fún yín pé mò ń lọ bẹ́ẹ̀ ọlọ́run á ṣàánú wa tó màmá mo ní kí n ṣe wá kí yín lé ní níná pé kí n kọ́kọ́ mọlé tó bá ní ìgbìyànjú àbí nǹkan táwọn ọmọ Yorùbá fẹ́ ṣe fún yín wàláì màá gbìyànjú láti jẹ́ kí ó kàn yín lára tó bá ní ẹni tó fẹ́ dìde lórí ọ̀rọ̀ yín pé ah ilé àfa o mo dẹ̀ mọ̀ pé tí bàbá Sunday Ìgbòho bá dé kò ní wò yín níran ẹ̀ mo wá fi rẹ́kọ̀dù ẹ̀ ní ṣe àkọọ́lẹ̀ ìrántí pé kán má gbàgbé bí o lóòótọ́ ọ̀nà jìn láti Ìbàdàn sí ìlú bọ́láwà yìí Ìbàfò so ọ̀nà jìn àmọ́ mo mọ̀ yín pé Ọlọ́run ọba kò ní gbàgbé wa o kò dẹ̀ ní gbàgbé yín torí pé wọ́n ní kéèyàn géra rẹ̀ léèkánná kó tó fi gé ọmọ ẹnìkejì mo máa ń sọ kí nìkan màá ní mo mọ ìyá mo mọ ìyẹ̀yìn obìnrin gan-an ìdí ni pé mi ò níyà ìyá mi ti kú láti 1998 August thirty àìwá ní ìyá yẹn àwọn ìyá wa dìde sí mi wọn ò jẹ́ kí n mọ̀ bẹ̀ torí èèyàn wọn ni wọn ni ìyẹn ò lè hard but ọlápẹ́ yìí ń bẹ níbi ẹyin ò sí nítòsí àfáà ò bá wọn ṣàgídétọ̀ àfáà ò bá wọn jagun kò bá wọn wọ gbósò wọn ọmọ dáadáa but adugan èèyàn tímọ́tímọ́ bàbá wa Sunday Igboho ni but àfáà náà ẹ̀gbọ́n bàbá wa Sunday Igboho ni so gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ hmm, ọlọ́run á ṣàánú wa. màmá mi ẹ bá mi fọwọ́ ba kíní kékeré ẹ má bínú ó kéré lóòótọ́ àmọ́ ibi méjì ló yẹ kí n lọ báyìí àmọ́ màá yọ ibì kan kú lóòótọ́ mi mo mọ̀ọ́mọ̀ fi ibì kejì yẹn sí fún ara mi ni àmọ́ pẹ̀lú nǹkan tó wà ńlẹ̀ pẹ̀lú ọmọ yín tẹ́ sọ yìí pé nǹkan ṣe yẹ kí n ṣe báyìí fétíà ọlọ́run ò ní fi yín lẹ̀ mo sì wá yọjú sí yín ni màá tún padà yọjú sí yín lọ́jọ́ tọ́lọ́run bá sọ yìí pé kó ṣe díẹ̀ sẹ́mi náà lọ́wọ́ ẹ mi ò ní sọ pé kẹ́ ẹ fi ọkàn balẹ̀ pé gbogbo yorùbá máa gbé bùkátà yín àmọ́ ilẹ̀ yorùbá máa ṣe díẹ̀ wọ́n máa ṣe díẹ̀ nínú ẹ̀ inshàlá mi ì fẹ́ kí ẹ mọ̀dí tó yẹ kí mo ṣe wá bí àwọn èèyàn ti lè máa sọ ládùúgbò pé ẹ ṣèbọ́pẹ́ ń kú fúnlẹ̀ yorùbá báyìí kí ni wọ́n wá ṣe àwọn èèyàn wọ́n bàjẹ́ o àwọn èèyàn ya wèrè ní ẹ̀dá especially yorùbá so mi wàá fẹ́ kàn fi ẹnu àtẹ́ lù wá nílẹ̀ yorùbá nítorí pé àkìí ṣe ẹni ẹ̀tẹ́ kílẹ̀ bàbá wa náà dá là ń jà fún ta ló mẹ́ni tí kú kàn lọ́la ẹ̀hẹ́n so ẹni tó bá sọ pé òun yọ̀ yín ọlọ́run náà bá fi tiẹ̀ ọlọ́run bá fi tiẹ̀ kàn ẹ̀ bẹ́ẹ̀ ni inshàlá o so ẹ jẹ́ kí n tún ṣe báyìí fún mo fẹ́ ẹ jẹ́ kí n kúkú da sí méjì mi ò ní lọ́dọ̀ ẹni yẹn mọ́ mi ò ní lọ ọ̀dọ̀ ẹni yẹn mọ́ màá fi tiwọn sí ọjọ́ mi mo mọ̀ wọ́n má sọ fún gbogbo ọmọ Yorùbá gan pé màá débì kan ni mo fẹ́ try láti gba information lórí driver yẹn eh, lórí driver tó wa bàbá Sunday Igboho lọ kí n tiẹ̀ ṣe ẹ́ lọ́wọ́ èèyàn wọn náà ó wù mí bẹ́ẹ̀ àmọ́ kò ní jẹ́ èní mọ́ kò ní jẹ́ èní mọ́ Fathia màmá ẹ̀yin náà ni màá ẹ bá wa gbà ẹ bá wa mú dání ẹ má bínú.